<coughs> ní last week àdísí àkàlá ẹ sọ pé obìnrin tó wá bá nígbà Muhammad sallallahu alaihi wasallam pé òun fira òun fún so tánàbí tí ẹni kọ́ padà béèrè pé tánàbí òun wá ní ìbéèrè wá ní pé ọ̀rọ̀ sọ́sọ́ sọ́nà padà fẹ́ fún ó ní ìzàwàjúkà ha bí màmá àtàkùnkùn pé ẹ̀rẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ pé wá ni àwọn tí ṣàríà àti làkàlẹ̀ yẹn ṣe bí nígbà yẹn pé ṣé ọ̀ṣun náà ti bọ́ sípò ẹni tí ẹni tó fi fún sọ̀hábà kókò gbìyànjú fún sọ̀hábà lórí nǹkan tó wá ìkọ̀tí bẹ́ẹ̀ wá ní pé mm. ó ti ṣáájú ní dáríṣù tẹ́ fúnpá pé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti fi ní àwòlẹ́yà obìnrin lọ́kọ tó ṣe olùkọ́ ànábì nà fún bẹ́ẹ̀. àwọn ọ̀sán ilẹ̀ kan náà alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa alayhi wa sallam. mẹ́mọ́ rẹ̀ kó yé hadithu ta kà ní jẹjọ pé obìnrin kan wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ kọ́dẹ̀ yìí tí abu abdulgafari ò béèrè ká bẹ̀rẹ̀ láti bẹ̀. mo rò pé mo mẹ́ńṣẹ̀ yẹn ń jẹjọ pé ìjẹ́rù obìnrin tó wá yìí ìjáde ìsìyí túmọ̀ pé kò nídìí wàlíyù mọ́ mo rò pa mẹ́nuba yẹn àbá mẹ́nuba bàbá mẹ́nubà ká mẹ́nubà nísìnyí náà wíwá obìnrin yìí ǹjọ́ túmọ̀ pé ẹgbọ́bìnrin kan lọ́wọ́ ló fi rẹ̀ lọ́lọ́hún fẹ́ fi ra àwọn fún anabi sallallahu alayhi wa sallam anabi ó sì wí fún pé lọ́ọ́ wá wàlíyù wá lọ́rẹ́ lómi lè wí bẹ́ẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù odidi ni kèé fẹ́ yọ njẹ́ èèyàn bá ti sọ sẹ̀rí àbẹ̀yẹ yọ òun làwọn afáà máa ní ọ̀rọ̀ rẹ̀ dàbí àwọn tí kùránì tọ́lọ̀mùbúnú alukùránì pé wọ́n mú alukùránì kẹ̀rìm ẹ̀bẹ́yìn ayé ẹ̀bẹ́yìn wọ́n là á lọ́pọ̀pọ̀ eléyìí dẹ́ amẹ́nà bìbáàdín amẹ́nà bìbáàdín wà kẹfàrú bìbáàdín ìyẹn gbọ́dọ̀ sọ̀ra púpọ̀ òun làwọn afáàfin máa pé ní èèyàn mọ hadithi mẹ́wàá ọmọ mẹ́ẹ̀ẹ́dógún kọ́dọ̀ ọmọ ọgọ́rùn-ún mọ́jọ́ kò ṣe fatiwa o torí pé o lè má mọ ntí o rò pé báyìí lórí o lè ti ẹ ntí o rò pé wọ́n gbé ń bì yìí mo kàn yàdùn ń bì yìí o lè wà mọ́tíláàpù ń bì yìí hadithi mi àti ń bì àyà mi ní kúkúrú ni pé alukur'an kẹrin pẹ̀lú àwọn ẹ̀rí tọ́pọ̀ àti àhàdìrò anábùwà muhammad sallallahu alayhi wa sallam tá a kà fúnra wa ń bí yìí ń bẹ̀ òun ni pé la nikaha illa biwali amúhàyà alukur'an karim wa wàlá tán àbùdó hunna ayan kẹ́hìnà àtúwájà hunna alimami shafi'i ni òun ọ̀rẹ́ rí tó tún mẹ́lẹ́gbò lórí ọ̀rọ̀ pé obìnrin ọ̀gbọ́dọ̀ má ní wàlí ìlú ayà lọ. torí bí ẹ bá wo pẹ̀lú tàǹtọ́ sẹlẹ̀ michael ibn òun ní àbúrò rẹ̀ àtọkọ rẹ̀ kọra wọn mákìlì wa ló ń wọlé jẹ́ kó fẹ́ mọ́ bí mákìlì ọ̀bá lẹ́tọ̀ọ́ kó dó ń wà níyù obìnrin abilékọ lobìnrin náà gbogbo eléyìí lójú ànábì ló ti ṣẹlẹ̀ àyà wa sọ̀kalẹ̀ lórí ẹ̀ pé fàlà táàbùrù fúnna ẹ má ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní ọtọ́rìtì lọ́lọ́mùfín ni má kọ́ wọ́n lè kọ̀ nù nípa báyìí àwọn ẹ̀rí pọ̀ jáńtìrẹrẹ nínú alukur'an nínú sunna nebà muhammad sallallahu alaihi wa sallam bá a ṣe máa wá gbọ́ sẹ̀rí àyè mu bàbá wa rí àwọn àhàdíìsì kan tó dàbí pé sọ́márì ni tí àwọn nǹkan tá a rò pọ̀ yẹ wọ́n mẹ́ńsẹ̀ ń bẹ́ẹ̀ kò sí níbẹ̀ èyí wọn yọ kò nù sẹ̀rí àwọ̀ a wà ń yé pẹ̀lú kíni àwọn àpilẹ̀ míì nínú alukur'an àti sunna tó ti jẹ́ òye wa pé ní àà obìnrin gbọ́dọ̀ ní wàlíyò mo rò pé ti yé nípa báyìí àkọ́kọ́ nìyẹn ká má gbọ́ yé bẹ́ẹ̀ pé á ah, obìnrin tó wá yìí ńgbà sáà nẹ́bí ò ti béèrè ẹ̀bùn wàlíyò rẹ̀ wà ní òfin hàn pé kò níbi la kò rí bẹ́ẹ̀ torí pé àhàdí ìfúngbà míì ó lè ti pẹ́nu bí tí ẹ̀wọ̀n torí àlímọ́mù lọ́kìtì ti torí ẹ̀ má di sí wa òun ní pa báàbù àsọ̀dà ọ̀rọ̀ nípa àsọ̀dà kí ni wọ́n fẹ́ fàyọ̀ ń òun ni ọ̀jọ́ jẹ́ pé gbogbo dítẹ́ẹ̀sì yòókù ń tọ́sẹ̀lẹ̀ kò níbi kí kò níbi kí wọ́n mẹ́ńṣán rẹ̀ nù àdìsí báábí àfọ̀dà kí wọ́n má wàá fi ṣẹ̀rí àgbọ́yé kọ́mọ́tò kùránì di ẹgbẹ́ yìí táwọn amú apá kan yọ wàá má dàbí gbàgbé pàgbé kùránì àtàdí sì ń takora wọn kálá kò rí bẹ́ẹ̀. ọ̀nà kejì tá a fi lè wò ó òun ni pé ànàbí yìí sọ̀lọ́lọ́hu àlè wọ́sẹ̀lẹ̀mù anabi ní asultanu waliyu manla waliya lahu nínú ìtìmáàdù tí ń bẹnu hadithi yìí èyí ń lè ti ìbéèrè ti abu abdulgafar pé ètò tá nẹ́bí náà fọbìnrin yìí lọ́kọ́ fi àtìká ń bẹ̀ pé wàlíyù rẹ̀ ni ẹ́ lànàbí débìrin kì í nù sọlọ́lá sọlọ́ fúhálónú wọ̀jì ọ̀nà méjì lẹ́rìn alẹ́ fi àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ yìí tí mo wí lákọ̀ọ́kọ́ ni zawaitu taha ìtumọ̀ rẹ̀ ò túmọ̀ pé ní ànábì ò ní táwọn wàlí yìí rẹ̀ ó fún ní kí wọ́n lọ́wọ́ sí yìgì nìlá yorùbá ànábì ti sọ ń bò mí láwọn àhàdí tó ń sìn bẹ́ẹ̀ ní kúránì pé obìnrin ò gbọ́dọ̀ láì ní àṣẹ àwọn olùyàwó ẹ̀ẹ́kejì ni pé yorùbá wípé obìnrin yóò ní wàlí rárá bí ọ̀gá sì ti ní wàlíyù ta ló di wàlíyù rẹ̀ anabiyu sallallahu alaihi wasallam asultanu wàlíyù man la wàlíyà lahu gbogbo ọmọbìnrin tí ọba ní wàlíyù tí ọba ní wàlíyù in the sense that kò ní wọn láyé mọ́ àbáwọn wàlíyù rẹ̀ wọ́n ká gidi borí wọn ò ṣe ń tọ́lọ̀ ní wọn ó ṣe gbígbà tí wọn ò sí náà ń ṣe rí o tiri tiwọn. asultanu wàlíyù mọ̀nlá Wali tálọ́wọ́ tani ó dùn kó wàlíyù òun ní kíni òun la láṣẹ mùsùlùmí ẹ̀dàkùn àwa ọ̀ndàláyìn bẹ́ẹ̀ ni aláṣẹ mùsùlùmí. ǹjẹ́ lè túmọ̀ pé àmì ìwé mẹ́tẹ̀ ẹ má bínú ẹ̀yin túdẹ́ǹtì o abẹ́lẹ̀ ìtumọ̀ pé mùdírù lè kéwú abẹ́lẹ̀ ìtumọ̀ pé ìmáàmù mọ́sálásí àsùntọ́nù lànàbí wí o gbogbo àwọn tá a wí làwa náà mọ̀ pé ọtọ́rìtì wọn kìí ṣe sùntọ́nù kìí ṣe wìláyà àmà ẹni tí sẹ̀ríà ìsìláàmù ní kó dóńpọ̀ wà líyù tí ọba sí àwòlíyàwó mọ́ òun ní àsùntọ́nù òun lẹ́ńtọ́ wa ń po aláṣẹ kàlífà kàlámìr kàlíhàkì tọ̀rọ̀pọ̀lọpọ̀ yìí tá à ń gbọ́ lónìí náà àdìsí náà lẹ́nu àdìsí náà lẹ́lòmíì tún sì gbọ́ ni ó fi wá àzúmu róòlù àwọn òbí ọmọ òrí bẹ́ẹ̀ o kótó dikpó di pé sultanu di wàlíyù àdìsù ní kámílà ni pé ìdá tàṣájára àwùlíyà ìdá tàṣájára àwùlíyà báwọn àwùlíyà ni mo fi ní kò ní àwùlíyà ó lè má túmọ̀ pé wọn ò sí láyé àmọ́ wọn bẹ láyé wọn ò gbọ́ ntọ́lọ́ ń wíyé àbí wọn ò fẹ́ lò ó lápèjúwe ẹ sọmọ ìlú wa àbí ìsìláàmù tí ẹ̀hún ti le ju àlẹ́ fọmọ fún gbogbo wàlíù tí ń bá múrù yín wa lẹ́síùsì ọ̀fẹ́ disqualify ara rẹ̀ ni nínú sẹ̀ríà torípa nàbì ní ìjà àkùnmọ́ntàn dínàhù wàhùlùkọ̀hù fàzàwìjúhù ìlàmtàfàlù takùnfẹ̀lárùbẹ̀fẹ̀tìnàtún wàfàsádùn ànábìlẹ̀ ni ẹ bá ti rẹ́sìn lára ẹ̀ tẹ́ ti wà lára ẹ̀ fọláwùjù ẹ níyàwó àmọ́ gbogbo kìí sọmọ ìlú wa kìí ṣe àbí eh, ìsìláàmù tí wọ́n ń le jù àbí ń sọ̀kòtò fífò ní à gbogbo yíyún ẹni tí ń bá ń wọ́wọ́ mọ̀ yíyún ó ṣeé ṣe kó lùsì ráìtì wìláyà àmọ́ ká kẹ́ àpèsè ara wa bí wàlíyù kan bá lóun ọ̀gbọ́tọ̀ lọ́hùn èyí wọn ò tí ì yọ wàlíyù kó nu gbogbo fámìlì ọmọ yọ kàn ní jíkìnní ẹni tó bá tún kàn gbóná bá rí ibi ìtàkọ́kọ́ yóò tún kàn án nígbà bá wá di pé gbogbo wọn wà bákan náà ẹ tàṣájára àwùlíyà fasultanu wàlíyù mọ́ńlá wàlíyà náà wàláhùn tààlà àlàmù náà. wọ́n ní ẹnìkan lọ tọrọ ìyàwó lọ́dọ̀ wàlí rẹ̀ tí àwọn mẹ́ta sì tẹ̀lé bàbá wọn sì yọ̀ǹda ní ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ wọ́n ní ṣé ákídù nìkan àṣọ òbí sórí bákan náà tí ọkọ bá fún ìyàwó rẹ̀ ní sàdáàkì rẹ̀ ṣé ìyàwó yẹn lè kọ̀ fún. lọ́dọ̀ àwọn obìnrin ni àbí. bẹ́ẹ̀ni ìbéèrè tí ọkàn àwọn obìnrin púpọ̀ ní méjèèjì ó sì kan àwọn ọkùnrin náà. Eh, nínú ohun tí a gbọ́dọ̀ jẹ́ kí ojú ọ wà ń bẹ òun ni al-abdua òun ni ìfẹ́ra ẹni ẹ̀yin tẹ́ lẹ́tọ̀ ara yín tẹ́lẹ̀ ní lọ́kọláya kẹ́ ẹ lẹ́tọ̀ ara yín àwọn afa lọ́gbọ́dọ̀ kílíà bí oòrùn lọ́sàn-án mẹ́jọ ojú ọ wà ń òun náà fi máa sọ pé yòtáàtò fìl àbdọ́n máa la yòtáàtò fìl àmúwàlì. bàbá wo nínú sẹ̀ríà ọ̀rọ̀ atajà arajà kọ́ńtrákì sẹ̀ríà pè ọ̀rọ̀ afẹ́rẹ́ ni kí ni sẹ̀ríà pé òun náà akídu lòun náà ní ẹbí òun ní sẹ́ akídu nìka àmọ́ wọ́n ní kọ́ńtrákì yàtọ̀ sí kọ́ńtrákì yòtáàtò fìl àbdọ́n máa la yòtáàtò fìl àmúwàlì lọ́dọ̀ àwọn kankan bẹ́ẹ̀ tá a lè fojú fò ń bi kọ́ńtrákì olówó àtajà oní pírọ́pátì kò rí bẹ́ẹ̀ bọ́rọ̀ bá di kọ́ńtrákì àfẹ̀rẹ̀ ni kò gbọ́dọ̀ sí òjú ń bẹ́ẹ̀. nítorí mo sọ ilé yìí ni pé ìbéèrè tó ń béèrè yìí béèrè ìrújú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo òfin ṣẹ̀ríà tí máa dúó lórí pé ẹni afẹ́ lòfin lé lórí kìlọ̀ gbọ́yé ń pa rẹ̀ sẹ̀rí èyí ṣe pé kó o ti gbà o ti gbà kò sì máa ń tẹ̀ ń wí òun ni bẹ́ẹ̀ bá dé kóòtù sẹ̀rí àkọ́dà wọn ni wọ́n wẹ́ni tí ó tún máa ń tà ń wí fún ohun tí wọ́n lò ṣe ní o àmọ́ ká tọwọ́ yẹn bọ kíní pé àǹtẹ̀ ti fọwọ́ sí i wọn náà ti fọwọ́ sí i irú fífọwọ́ sí òun sẹ̀rí àfẹ́ mà ọ̀pọ̀lọpọ̀ àwùjọ táwa ń gbé lónìí ó ti dàsà ó sì ti fẹ́ di ẹ̀jẹ̀ wípé ìgbéyàwó wa bí ọ̀nà mẹ́ta mẹ́rin ọ̀tọ̀ ni wọ́n múwèé wá ọ̀tọ̀ ni wọ́n lọ dúpẹ́ ẹ̀ olódúnkù wọ́n kó bí bàbá mi ò tí gbà pé òun ti fọmọ lọ́kọ kọ́ra bọ́ bá múwèé lọ ó sì wò ó pé àwọn kẹ́ ń ṣe àwọn ń palẹ̀ mọ́ náà ni. yẹn sọ fún yín nífi ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀ understand ẹ̀ ọ̀nà tẹ́bi understand ẹ̀ nísìnyí tíṣẹ̀rí àti là á ká má tanra wa. wọ́n múwe obìnrin lọ lé àwọn ọkùnrin ọlọ́wọ́ á ní kí ábíàlì ó dé bẹ́ẹ̀ nìkan náà méjèèjì ìmọ̀ ọkọ kú àbí ìyàwó ni ó kú bọ́bá yìí ìyàwó ló kù wọ́n lọ́ọ̀bẹ lọ́la pé ẹ bá mú nísù ogun rẹ̀ tó gbé sẹ̀rí alẹ́ mi mo ní ìdajì ọgbọ́n tí wọ́n bá wí hàn. àbóhùn náà ni bọ́bá ìpele ọkùnrin ló ti ṣẹlẹ̀ táwọn èèyàn rẹ̀ ọwọ́ pẹ́kọ̀ ẹ̀mẹ́gbàgbé pọ́mọ wa lónìí wá ń kọta gbogbo ntọ́mọ yín yìí fi ilẹ̀ o gbọ́n tí wọ́n wí hàn. torí pé títí dìgbà ni àwọn ọ̀gbà pé wọ́n ọ̀gbà pé kí ni wọ́n ọ̀gbà pé ti fẹ́ra yín o ara ẹ̀nà téèyàn ó fi mọ̀ níbi yẹn bá ní dáùtù tẹ́sì rẹ̀ báwọn àwọn kankan bẹ nínú sẹ̀rí àti wọn kọ́ wa tá a máa fi tẹ́sì tó bá rújú wọ́n bá ti dẹ́rù eléyìí wò wọ́n làwọn pé ní ọmọ kí ló ń wí ń fi hàn pé ní lóòótọ́ nù sẹ̀rí àlítrálì bẹ́ẹ̀ bá ti ní a àti yọ̀ǹda bọ́ba pé ibi tí wọ́n ti gbọ́ yé bẹ́ẹ̀ ẹ́ àpèjù ti sọ mo rò pé ti yé ọba ìpè àfa àkọ́mọ kéwú tọ́mọ sẹ̀rí àlówírú yíhun àbí làwọn àlú mi ìbí ilẹ̀ lárúbá bí nkankan táwọn èso di yéleyèlé báyìí ọ̀tọ̀ lọ́pẹ́ ọ̀tọ̀ ní kínní bọ́bá ti ní àti yọ̀ǹda ó ti yọ̀ǹda náà nù ó ti mọ̀ pé òun ti fi tọ̀ ọ̀nà kejì ni pé bírú ọmọbìnrin yìí nínú àwọn tẹ́ fi mọ̀ nù o sẹ̀rí àmọ́ bálàkà ìwà sọ̀rọ̀ káfi gbọ́ yé irú ọmọbìnrin yìí tẹ́ kàn lọ lẹ́yìn mẹ́ta tẹ́ ṣe nǹkan yìí ó sì jẹ́ sísá bóyá ń lo nìkọ́ọ̀bù àbí ń lo hijabu náà ọwọ́ adẹ́yìn oṣù mẹ́ta àwọn èèyàn rí i pé lóyún ojú wọn mọ̀ fi wọ̀ tí wọ́n ní pé à táwọn ẹlẹ́hà náà tún mọ́ ìwọ lọ ṣẹ̀ṣẹ̀ máa wá sọ pé ní bàbá rẹ di lóhùn ti yọ̀ǹda bàbá rẹ ìsìláàmù ọ̀fà yìí gba ṣubú àwọ̀ ẹ̀jẹ̀ àṣẹ nǹkan lọ́nà tí yóò clear èyí tí a máa fẹ́ sáfá bẹ̀rẹ̀ pé tí ń já kílù nù sẹ̀ríà bá láìsí àmọ́ tí ń já kílù nù sẹ̀ríà àmọ́ sẹ̀ríà kó tó di pa lò lórí yẹn ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ irú mọ yọ̀ǹda àwọn agbọ́dọ̀ tún mọ mọ yọ̀ǹda bàbá bóyá mọ yọ̀ǹda pé ọ̀pọ̀lọpọ̀ from experience mọ yọ̀ǹda tí wọ́n ní pé bọ́lọ̀ fẹ́ ra yín ń bá tásìkò àmọ́ <laughs> <laughs> àmọ́ wá tó igi ẹsẹ̀ ọmọ alábàtà ẹ̀hẹ́ àmọ́ wá tó igi inú àtọ́lọ́ bá òun ní kò ní wọn la kí ó tún lòun ọ̀fẹ́ yìí wọn kó tún ní ẹlòmíì lòun fẹ́ torí bíbí ọba jẹ́ bẹ́ẹ̀ tẹ́sì kẹta nu níjọ́ tí ọba fẹ́ ọmọ yẹ kó sọ fún wọn pé ọ̀gbọ́dọ̀ mọ́sẹ̀ yìí dà lọ sọ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n bá ní pé kí ni ọkùnrin yìí ń wí gbogbo yóò ní ó jẹ́ kí a gbọ́ yé o torí tó báyìí pé ákídù ti ṣẹlẹ̀ lóòótọ́ ọ̀gbọ́dọ̀ mọ́sí kí ni ọ̀gbọ́dọ̀ mọ́sí ayé dà fún ọ káàsọ̀ tá ti ẹ ti wà ní káliwa ẹ ti ń wọ wá ìwọ náà ti ẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jà á mọ̀ wípé ẹ má jà á ṣubú àrọ nìka ò lágbà o ẹ jẹ́ kéèyàn ó báwọn afáàtì máa kọ́ kó kílíà anábìwá Muhammad sallam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ wo ìtàn anabiwa muhammad sallallahu alaihi wa sallam níjọ́ tá anabi wà ní ẹ̀kítáf ìyá ńlá wa sọfíyà tó bíntu Huyay yìí tá a ka hadith rẹ̀ ń jẹjọ́ ọwọ́ ní kọ́ọ̀tù àti lọ yọjú sí ọkọ rẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi ti ń bẹ ní kíni anabi bẹ ní ẹ̀kítáf anabi wa jáde sí gbangba mọ́sálásí láti gbọ́ kí ni fẹ́ sọ èyí ń lọ ti já akẹ́kọ̀ọ́ pé gómìnà bá ní ìlú rẹ̀ kì í ṣe o. pé ẹnìkan gbọ́dọ̀ kò sí tó lè fẹ́lẹ̀ gbọ́dọ̀ wá bá mi ní ní ìtìkáfà bá mu bẹ́ẹ̀ pé ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ débi pé kì í sọ̀rọ̀ pé orí orí ń fọ́ọ̀mà kankankan ní tí ó wà àwọn náà ní wá nítorí yìí nípa báyìí níta fẹ́ fàyọ̀ ń bẹ̀yàn ànábì tí ń fi ń kọ́ wa pé ẹ jìnà sí òrùjú o nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ yìgì ọ̀rọ̀ afẹ́rẹ́ ni ẹ̀jẹ̀ ó clear. ìyá ńlá wa sọ fún ìyá máa lọ ànábì Muhammad sallallahu alaihi wasallam wá dúró tì í ti ń sọ ń bá a sọ̀rọ̀ ọwọ́ ajalẹ̀ nínú òkun. àwọn méjì kan min al ni bẹ́ẹ̀ bá rí ànábì nínú òkun yọ ọmọ bá ànábì ni sallallahu alaihi wasallam ẹni tí a ti ti gbogbo òlu ti mà ẹni pé bẹ́ẹ̀ bá rí wọ ẹni bẹ́ẹ̀ kọ́ra nínú òru dúdú a ẹ mọ̀ pé ẹni báyìí ló dúró wọ́n ti mọ̀ pé ànábì ni àmọ́ wọn ọmọbìnrin tó dúró tì wọ́n sì mọ̀ pé ẹni tó dúró yìí obìnrin ni bí wọ́n ti wá rí ànábì táwọn méjì ta kán tí wọ́n ta ta jùkọ́ tó rí pa ànábì ni wọ́n bá sáré tẹ̀sẹ̀ mọ́rin ní ẹ̀sìrọ́ ọmọ yá fọ ẹ̀jájá máa lọ já máa lọ. ànábì fúnra ẹ̀ lọ́wọ́ á pè wọ́n padà sọlọ́lọ́ sọlọ́ pé ẹ wá. mo ní asùpánà ah, náà jẹ́ àwọn àwọn kan ah. ànábì ní ẹ wá. ń bẹ́ẹ̀ nù hadith kan lẹ́sẹ̀ ńlẹ̀ o tẹ́lẹ̀ anẹ́gbọ̀n arúgbó wọn jọ́nà ń bá àwọn dẹ̀tàn ìnáha sọ̀fíyà tó bẹ́ńtú ìyàwó mi tẹ́ mọ ọkọ rẹ̀ ń sọ fi yá ọmọ òye yìí òun ní o àwọn arákùnrin bẹ̀rẹ̀ náà àdíjì bẹ́ẹ̀ tó ní àṣùbhánàlá ìwú annabi lámọ́wá rọrọ̀ kúrò sí annabi ní iná ṣẹ̀tọ́ na yẹ jírí mẹ́nibìnrin adama mẹ́jọrọ̀ dán ọ̀sẹ́ni tí sùn lè lò iná ṣẹ̀tọ́ na yẹ jírí bí ìgbà fẹ́jẹ̀ ń sakuléètì lárọ́ mọ́ annabi adama ní ṣẹ̀tọ́ ní ìṣiṣẹ́ lára wa ara àwọn ọ̀nà inú tá nàbì fi sọ fún wa pé mẹ́jọ orújú òun yóò hàn sáwọn èèyàn gbogbo yìí tí à ń gbọ́ nísìnyí pé ẹ̀ẹ́kàn rí bọ́dà náà ni pé ìyàwó sì ti dé kò bá mu o kò bá mu kò gbogbo ẹ̀ lọ́jẹ́ ká ó tó bẹ́ẹ̀ pé ẹlẹ́lẹ́rìí ẹ̀mí nǹkan kan pàtàkì jùlọ ń fa ọ̀rọ̀ torí béèrè yìí ti ń pọ̀ táwọn bọ́dà ti máa bì mí pé àyè ti ń gé ní kẹ́ni já kídù máa ti ní àwọn yọ̀ǹda ìyọ̀ǹda yẹn àwọn ni wọ́n làṣẹ rẹ̀ ntí yẹn bá ti wí jáde lẹ́nu kọ́ ìdánù sẹ̀ríà ni pé al-ibratu bil ma'ani la bil mabani al sẹ̀ríà fẹ́ lò túmọ̀ kìí ṣe language kìí ṣe wọ́ọ̀dù tó pronounce òun nínú sẹ̀ríà bẹ́ẹ̀ bá ní nínú nínú sẹ̀ríà bẹ́ẹ̀ bá ní mọ́lá mo bò yín jọ́ra yìí àmẹ́ mú ẹ̀ mú one thousand naira wá. òun lọ́kàn ló ẹ̀gbọ́n lọ́dá kọ́ni bí wọ́n bá gbé dé kóòtù sẹ̀ríà ákìlù béèrè wọn pè kọ́ńtrákì séèlì nu ọ̀tà fún ni torí bó ṣe bùn yẹn ó tún ní yóò tún mú alẹ́ bọ́rọ̀ tó bẹ́ẹ̀ máa ní láàbẹ̀lì màbá ni nípa báyìí bí bàbá bá wí ní tí ọ̀tọ̀ ní tí wọ́n gbọ́yé ń bẹ̀ ọ̀tọ̀ ní tóun lóun gbọ́yé ń bímọ yọ̀ǹda ta ni gbígbọ́yé tiẹ̀ wúlò ní sẹ̀ríà ti bàbá tó ní àṣẹ ni o lastly mo tún kọ́ àwọn kan lọ́gbọ́n kan kọ́lá bẹ́yẹ ni òun náà bẹ́ẹ̀ ń bí tó sì padà wá bá mi pé ọwọ́ pé òun náà ń dá òtún pé ìyọ̀ǹda àwọn èyí tí wọ́n ti yọ̀ǹda yẹ́nyẹ́ ni àbí wọn ìyọ̀ǹda mọ̀lọ́dà tó kù ni pé lọ́kílẹ̀ bàbá ìyàwó yìí kí o mo ní ntọ́ ṣe níṣẹ́ ni pé padà lọ bá wọn ọba ṣe díẹ̀ padà lọ bí ọjọ́ díẹ̀ pé ẹ̀ẹ́dọ̀ mo ní wá kí náà ni ọ̀tẹ̀ á pé ní nígbà tó ṣe pé gbogbo nǹkan ló ti pé ìsọ̀dá àti ló kù ti fi fún ìyàwó mo fẹ́ kan fún ní sọ̀dá kíhun náà kọ́ra mo fẹ́ kẹ́yìn náà wà ń tọ́ba yìí pé mo yọ̀ǹda tó wí tẹ́lẹ̀ kì í pé mi ẹ̀ sọ fún ọ pé ọ̀rọ̀ sọ̀dá kíhun ní ẹ̀dí fẹ́ ra yín lọ́yìn nẹ́tírọ́lì yọ sọ bẹ́ẹ̀ gbà kí lọ́kàn àbí ìsòyìgì ẹ̀sìn o àmọ́ ǹjọ́ tóun náà bá ti gbọ́ yé pàtàkì jùlọ ń kéwú dáa ǹjọ́ bá ti di kémi náà tó ń jẹ́rìí sí sí ẹ sọ̀dá à mo ti yọ̀ǹda ọmọ ìyẹnyẹn nù owó àwọn nǹkan báyìí báyà kí hàn apply tó bá apply rẹ̀ níbi tí olùjú bá ti wà àmọ́ kéèyàn má dúró lórí pé ntí ń já kíndùn nù tíra òun ni pé kí bàbá ọ ti pé mo ti fún ọ agbọ́dọ̀ mọ̀tún mọ́ mo ti fún ọ tí kìíní tí bàbá wí o Allahu ta'ala alam kí ni bẹ̀rẹ̀ kejì abẹ́rẹ́ yìí. lórí ọ̀rọ̀ sọ̀dáàkù láti sọ fúnra wa pé sọ̀dáàkù sọ̀dáàkù obìnrin a lè lọ lára tóbìnrin bá ti fara mọ́ bẹ́ẹ̀ pé ìyèbá àmọ́ o kò sí sọ̀dáàkù majhul kò sí kíni kò sí sọ̀dáàkì tí ò ní hàn tí ò ní máa tí ò ní máa pé ń ṣe nǹkan tí ó dùn mọ́ fún wa pé nǹkan báyìí ni mo fẹ́ fún ọ àmọ́ tí ì ní tóbìnrin bá ti gbà bẹ́ẹ̀ àbó fún ní nǹkan kan bẹ́ẹ̀ pé àmọ́ gba eléyìí ń bẹ́ẹ̀ ó kú yé báyìí kọ́dà kò bá àjẹ́ ọdún mẹ́wàá kò bá àjọgbọ́n ọdún kò bá àjọgbọ́n ọdún kò sí kò sí láì bẹ́ẹ̀. ìbéèrè àfàwà ni pé bóyá ọdún kan lọkọ dá ọdún kan yìí wá pé obìnrin yìí béèrè ọ̀rọ̀ kìíní nìsín kò fún ní sọ̀dáàkù rẹ̀ àbí ǹjẹ́ obìnrin yìí ìtumọ̀ ntàfà wí ni pé ǹjẹ́ ó lè kọ oorun fún un ǹjẹ́ ó lè tuntun ni ó lè kọ àjọṣepọ̀ ọlọ́kọ láya fún un náà ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ nínú sẹ̀ríà lọ́ba yìí pé tí ẹ bá ti pé sọ̀dá kí pé kè tó gbà tọkọ dá àmọ́ tí tó gbà yàn wá fẹ́ dàbí ìgbà tọkọ fẹ́ yà sí àbí kò fẹ́ fún un nínú ẹ̀tọ́ tóbìnrin ní òun ni pé kọ́ èyí wọn ò sì sínú pé tọ́mọ wa fàdí sì kan fún pé àwọn màláìkọ́ máa ṣe tèlé àmì òfin ní ìsìláàmù e, e, ẹsẹ̀ ẹ̀dín ẹ̀dín tá a máa mú létí etí ẹ̀ mú pọ̀ ni kò tó wú irun ọ́ ti kọ́kọ́ káàdì sí pé gbèsè bí ẹ̀ bá jẹ gbèsè yìí máa san ni so nípa báyìí obìnrin lè ó lè wá pé ó sì jọ ọmọ pé ńgbà tẹ́yìn náà fún un ní ẹ̀tọ́ òun bàbá tí wọ́n á bẹ̀ pé ọ̀dà pẹ̀lú ogun náà ní bàbá ìṣirò obìnrin náà gbà àmọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú sẹ̀ríà ó lẹ́tọ̀ọ́ náà.